إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهده الله فلا مدل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي أبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوقف الله سبحانه وتعالى الترور الصلاة فوانه محمد صلى الله عليه وسلم إن شاء الله آتما تسواجو لري إذا لك والتن مختصر زاد المعاش تتي الإمام محمد بن عبد الوهاب عليه رحمة الله إيتي وشجاد لاتنو زاد المعاد تتي الإمام ابن قيم الجوزية عليه رحمة الله وني فيصلي عليه خارج المسجد وربما كان يصلي أحيانا عليه في المسجد ìlànà anábi sallallahu alayhi wa sallam òun ni kí ó kírun sí òkú lára kharij al-masjid ní ìta mọ́ṣálásí wọ́n ni wa rubbama kana yusalli ahyanan alayhi fil masjid ìgbà míì anábi sallallahu alayhi wa sallam akírun sí òkú lára nínú mọ́ṣálásí kama sọ́lá ala suhail bin bayda wa akhihi fi gẹ́gẹ́ bí ó ṣe kírun sí suhail ọmọ bayda àti ọmọ ayá rẹ̀ nínú mọ́ṣálásí rẹ̀ náà ìyá wa Aisha radiyallahu anha ó ṣẹlẹ̀ wípé wọ́n kínú sí òkú lára nínú mọ́ṣálásí àwọn kanú àwọn musulmi àbáwọn mínú àwọn sahaba radwanullahi alayhim wọ́n takò intíyàwó Aisha radiyallahu anha tí ó ṣe ìyàwó aisha radiyallahu anha ọwọ́n sọ wípé ma aksara ma asra'a ma nasi anna láti àwọn èèyàn wọ́n yára gbàgbé àwọn èèyàn yára gbàgbé títí anábọ̀wà muhammad sallallahu alayhi wasallam kò kírun sí Suhail ọmọ Baidọ́ àti ọmọ ya rẹ̀ illa fil masjid àyàfi inú mọ́ṣálásí so láti lè sọ wípé a lè kírun sí òkú lára nínú mọ́ṣálásí torí pé anábíwa Muhammad sallallahu alayhi wasallam ó ṣe eléyìí torí bí anábíwá muhammad sallallahu alayhi wa sallam ó ṣe eléyìí ó kínú sí sọ́ẹ́lì ọmọ baidọ́ àti ọmọ ya rẹ̀ ó kínú sí àwọn méjèèjì lára nù mọ́ṣáláṣí so eléyìí òun ni nǹkan tí ìyàwó Aisha radiyallahu anha tí wọ́n fi ń rinlẹ̀ láti fi sọpọ́tì èyí tí wọ́n ṣe pẹ̀lú kí wọ́n kírun sí òkú lára nínú mọ́ṣáláṣí ìbéèrè mi tó lè wá jáde látara eléyìí òun ni pé ṣé obìnrin lè kírun sí òkú lára ìgbàta ní ìyàwó Aisha radiyallahu anha ó kírun sí òkú lára ìdáhùn òun ni pé kò sí nǹkan tí ó burú ń bi eléyìí tó bá jẹ́ pé òun nìkan ló dá kí àbí ó lídìí àwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ ṣùgbọ́n kí obìnrin kó lídìí àwọn ọkùnrin níhun so eléyìí kò ń ṣe nǹkan tí ó bójúmu àyàfi nínú ilé rẹ̀ bóyá àwọn ọmọ kéékèèké tó ń bẹ nínú ilé ṣùgbọ́n ìrun jamaa obìnrin ẹgbẹ́ ló lè ní yóò dẹ̀ mọ́ bẹ ní àárín wọn kò ní dúró sí iwájú wọn ṣùgbọ́n wọn sàhábà ridwanullahi alayhim àbí àwọn mùsùlùmí tí wọ́n disapprove èyí tí àwọn Aisha radiyallahu anha ṣe kò ń ṣe pé torí pé òun tó jóbìnrin kírun sókú lára bí ó ìkún sí òkú lára nínú mọ́ṣáláṣí eléyìí ni èyí tí wọ́n takò ìyàwó Aisha radiyallahu anha ó dẹ̀ mú justification wá fún nǹkan tí ó ṣe ipi anabuwa Muhammad sallallahu alaihi wasallam inú mọ́ṣálásí náà ni ó ti kírun sí Suhail ọmọ àti ọmọ ya rẹ̀ irun mọ́ṣáláṣí ló ti kírun sún wọn lára so gẹ́gẹ́ bí al-imam ibn qayyim bí wọ́n ṣe fi rílẹ̀ tí al-imam ibn abdulwahab táwọn náà fi rílẹ̀ bẹ́ẹ̀ so eléyìí tí a bá dẹ́wò ààrí nínú àwọn tíra hadith sahih bukhari ni àti àwọn míì bẹ́ẹ̀ tí ó fi eléyìn lẹ́yìn náà lẹ́yìn al'imam ibn qayyim bákaná al'imam muhammad al-abduhab wọ́n tún tẹ̀síwájú lórí náà وكان من أبيه تغطية وجه الميت lára ìlànà nábi sallallahu alayhi wa sallam òun náà ni pé tí òkú bá ti kú abojú rẹ̀ pẹ̀lú aṣọ rẹ̀ idha mata bákanáà wa badani lára tó jẹ́ ìlànà nẹ́bíwa muhammad sallallahu alayhi wasallam òun náà ni kí ó tún bo ara òkú yẹn wàtàgùmídù àìní yìí bákaná kí ó di ojú rẹ̀ tí wá ṣe pé òkú yẹn la ojú lẹ̀ wàkánà rúbámá yuqabbilu al anábi sallallahu alayhi wasallam akíìsì òkú yẹn kama qabbala usman ibn maz'un wa baka gẹ́gẹ́ bí anábi sallallahu alaihi wasallam bí ó ṣe kíìsì usman ọmọ maz'un tí anábi sallallahu alaihi wasallam tó dẹ̀ tún bú ẹkún ó dámi látara ìṣẹ̀lẹ̀ yẹn anábi sallallahu alaihi wasallam ó dámi lójú so eléyìí a nǹkan tí ó rinlẹ̀ ní nínú àwọn tíra hadith gẹ́gẹ́ bí ọṣùgbáwá alimamu Tirmidhi alayhi rahmatullah wọ́n gbáwá láti ọ̀dọ̀ ìyàwó Aisha radiyallahu anha أن النبي صلى الله عليه وسلم قبل أثمان بن مذعون وهو ميت وهو يبكي وني نبوة محمد صلى الله عليه وسلم أكيتي أثمان وما مذعون وهو ميت نباتي أكو وهو يبكي أنا بدن شكني في ohun sunkún àwòkọ́lá àìnáhù tazrifan that is ojú ànábì sallallahu alaihi wasallam ojú rẹ̀ méjèèjì ń dami bákanáà imamu Tirmidhi wọ́n ní lára ẹ̀rí tó tún wà fún eléyìí òun ni pé abubakar radiyallahu anhu qabbala an-nabiyya sallallahu alaihi wasallam wa huwa mayyitun òun náà kí sí anábi sallallahu alayhi wa sallam nígbàtí anábi sallallahu alayhi wa sallam náà jáde so iṣẹ́ anábi sallallahu alayhi wa sallam nígbà míì òun ni kí ó kí sí òkú nígbàtí ó bá jáde so a máa nígbà míì so al-imam ibn qayyim bákaná al-imam muhammad bin abdullahab alayhi rahmatullah wani wa kana ya'mur bi ghasl al-mayyit anabi sallallahu alayhi wa a máa pàṣẹ ipe kí wọ́n wẹ̀ fún òkú salasan ní ẹ̀mẹ́ta aw àbí ẹ̀márùn aw aksar àbí jù bẹ́ẹ̀ lọ bí hasabi ma yara olùfàásìn gẹ́gẹ́ bí ẹni tí ó ń wẹ̀ fún òkú bá ṣe rí sí tó bá rí pé kó ń ba ọmọ lórí mẹ́ta ni tó dá yóò ba ọmọ lórí mẹ́ta tó bá rí pé kó ń ba ọmọ lórí márùn ni tó dá yóò ba ọmọ lórí márùn-ún tó bá rí pé kóhun ṣe jù bẹ́ẹ̀ lọ òun ni tó dá yóò ṣe jù bẹ́ẹ̀ lọ ويامر بالكافور في الغفلة الأخيرة النبي صلى الله عليه وسلم أنكي وفي kánfọ̀ kan fi sí ìwẹ̀ tí ó bá kányìn ìwẹ̀ yẹn ó lè jẹ́ mẹ́ta ó lè jẹ́ márùn-ún bákan ó lè jẹ́ méje kókó ni pé yóò jẹ́ odd number so eléyìí ó ní ṣe ti anábọ̀wà muhammad sallallahu alayhi wa sallam ìgbà tí kanú àwọn ọmọ rẹ̀ lóbìnrin tí ó jáde láyé anábi sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí al'imamu al-bukhari àtàwọn afáládìí sí ní ibi wọ́n ṣe gbáwá nínú hadith umu atiyya al'ansariya nusayba radiyallahu anha oni dakhala alaina rasulullahi sallallahu alaihi wasallam hina tuwufiyat ibnatu anabi sallallahu alaihi wasallam ó wá bá wa nígbàtí ọmọ rẹ̀ lóbìnrin tó jáde láyé ta wá fẹ́ ṣètò wíwẹ̀kú rẹ̀ faqal umu atiya ó ní anabi sallallahu alaihi wasallam sọ pé iksilnaha salasa ẹwẹ̀ fún lẹ́ẹ̀mẹ́ta aw khamsan abẹ́ márùn-ún aw akthara min dhalik àbíjú bẹ́ẹ̀ lọ in ra'aytunna dhalik tẹ́ bá rí kó necessary kí ó tó yẹ òǹkà yẹn lima'in wa sidrin ẹwẹ̀ fún pẹ̀lú ní àti sídrú ewé sídrú ewé yẹn jẹ́ ewé kan tó ṣe pé a mọ̀ dúnkù ọṣẹ waj'alna fil akhirati kafura èyí tó bá jẹ́ wíwẹ̀ ìkányìn tó bá ṣe mẹ́ta náà ni ẹlẹ́ẹ̀kẹta rẹ̀ tó bá ṣe márùn-ún ẹlẹ́ẹ̀karùn rẹ̀ tó bá ṣe méje ẹlẹ́ẹ̀keje rẹ̀ ẹ fi káńfọ̀ sí èyí tó bá jẹ́ ìparí rẹ̀ aw shay'an min kafura àbí anything tí ó lè dúó ní ipò kàfóòrù ìyẹn káńfọ́ fàìdà faratúnnà tẹ́ bá ti wáwẹ̀ fún tán fàáàdì náà ni ẹ̀kẹ́ sí mi falamma faragna ó mú àtíyà nígbàtí a rẹ̀ àádánáhù akéṣi fàátánà hikwa anábíwá fún wa ní bíi bàǹtẹ́ tó máa wọ̀ fọ̀kọ́lá aṣọ́rìn ha iyáhù anábi sallallahu alaihi wasallam ní ẹ jẹ́ kí eléyìí kó jẹ́ nǹkan tí yóò kọ́kọ́ fi kan tẹ́ kọ́kọ́ fi kan ara rẹ̀ yàtí bí tani ìzára ìyẹn ìró rẹ̀ yàtí ìró anábi sallallahu alaihi anábì ní kẹ jẹ́ kí ó jẹ́ nǹkan tí yóò kọ́kọ́ kan ara rẹ̀ sọgẹ́bí nǹkan tí a sọ fúnra wa a ní tí òkú bá jáde láyé tán bá wẹ̀ fún bíbo ara rẹ̀ eléyìí èyí tó dáa tó bá ṣe pọ́kùnrin ni kó jẹ́ pé ìpele mẹ́ta òní ara rẹ̀ kò sí nǹkan tó burú ń bẹ́ tá a bá rí tó yẹn tó bá ṣe pẹ́yọ ọ̀kan náà ló wà available so gẹ́gẹ́ bí ó ṣe ṣẹlẹ̀ tí ìkanú àwọn sahaba radwanullahi alayhim mus'ab bin umair radiyallahu anhu ìgbà tó jáde láyé aṣọ ẹyọ kan tó ń bẹ lára náà ni wọ́n fi sí tí wọ́n bá fi borí ẹsẹ̀ rẹ̀ yóò yọ ọ lẹ tán bá fi bo ẹsẹ̀ orí máa yọ ọ lẹ sọ anábì sallallahu alayhi wa sallam ó ní kí wọ́n fi bo orí rẹ̀ ni so ẹsẹ̀ rẹ̀ kí wọ́n fi ewé ekir kan fi kan fi bo ṣùgbọ́n ibi tí àyè bá ti yọ kan lo ìpele mẹ́ta yẹn fún ọkùnrin gẹ́gẹ́ bí ó jẹ́ pé anábọ̀wà muhammad sallallahu alaihi wasallam kufina fi salasati aswabi bidin sahuliya aṣọ ìpele mẹ́ta tó jẹ́ ti tó jáṣọ funfun tó rẹ̀ jẹ́ ìtí wọ́n láti ìlú sahul ìlú kan ní yemen ni so wọ́n ní laysa fiha qamisun wala imama kò sí jàlàbíyà ń bẹ́ wala imama bẹ́ẹ̀ ni kò sí láwàní ń bẹ́ so ìró tó tóbi náà ni gbogbo ẹ̀ òun wọ́n fi wí ànábọ̀wà Muhammad sallallahu alaihi wíwé rẹ̀ ó wá dìpẹ́n lórí báwọn tán wé máṣe máa wé sí tí ò fi ní ìyẹn gangan ni in tó jẹ́ kókó so anabuwa muhammad sallallahu Alaihi wasallam ó ní kí wọ́n fi aṣọ yẹn kí wọ́n fi wé ọmọ ọ̀hún tó ṣaláìtí yẹn kò sí pé òun ni the first thing tí ó kan ara rẹ̀ náà umu atiyya radiyallahu anha òun ní sábà máa wẹ̀ fún àwọn obìnrin tán bá jáde láyé lásìkò ànábì sallallahu alayhi wa so obìnrin ó wẹ̀ obìnrin ẹgbẹ́ rẹ̀ ọkùnrin ó wẹ̀ ọkùnrin láàrin ọkọ àtìyàwó àwọn lè wẹra wọn ṣùgbọ́n ọmọ obìnrin bàbá rẹ̀ ò lè wẹ̀ àfi tó bá jẹ́ pé ọmọ kékeré ló ṣùgbọ́n ọmọ tó ṣe yí pé òun náà ti ń dọ́túnmọ́ yàtọ̀ sósì tó ti ń súnmọ́ bàlágà irú ọmọ bẹ́ẹ̀ tó bá jáde láyé bàbá rẹ̀ ò lè wẹ̀ fún bẹ́ẹ̀ lọmọ ọkùnrin tí òun náà ti ń dọ́túnmọ́ yàtọ̀ sósì tó bá jáde láyé ìyá rẹ̀ ò lè wẹ̀ fún so obìnrin ó wẹ̀ fóbìnrin ọkùnrin ó ṣe kí yóò wẹ̀ fún ọkùnrin eh, situation bá wá tó ṣe pé bóyá obìnrin jáde láyé kò wá tí obìnrin tó léwẹ̀ fún rárá kò sọ́kọ tó léwẹ̀ fún so kò dẹ̀ sóbìnrin kankan lápèjúwe ṣọ́kùnrin léwẹ̀ fún ká ní tìlà lórí èyí tó tẹ̀wọ̀n wallahu alam kò ní wọ́n á ṣe tàyámù fún wọ́n á ṣe tàyámù fún tó bá ṣe pérú ẹ̀ náà ó ṣẹlẹ̀ sí sáìdì ọkùnrin náà the same thing náà ni wọ́n ṣe so eléyìí ó ń sọ fún wa pàtàkì hifdhul awra ìṣọ́wò so ẹni tí ó yẹ kí orí ó avoid àfi tí necessity wá wá so èyí tó gbìnrin ó fi wáwẹ̀ fún ọkùnrin so gẹ́bí ó ṣe tẹ̀wọ̀n ní madhabi imam ahmad wọ́n yà ṣe tayammum fún ni so wallahu a'lam so anagbawa muhammad sallallahu alaihi wasallam ó ní kí wọ́n wẹ̀ fún pẹ̀lú omi àti sídùrù omi àti sídùrù sídùrù yẹn jẹ́ ewé tó ṣe wípé adóńpò ọṣẹ adóńpò ọṣẹ waj'alna fil akhirati kafura ẹ fi kánfọ̀ sí wíwẹ̀ ìgbẹ̀yìn àbí nǹkan tó wá jọba yẹn so bákan náà ìfi perfume sí ara yẹn náà tí so wọ́n á fi perfume sí ara rẹ̀ lẹ́yìn gbà tí wọ́n bá wẹ̀ fún tí wọ́n ṣètò gbogbo nǹkan tó necessary láti jẹ́ kí ó lè mọ rùn dáadáa bẹ́ẹ̀ ni ni yóò jẹ́ kí àwọn reptiles àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ náà kí wọ́n lè avoid ẹ̀ for some time then yóò jẹ́ kí ara rẹ̀ kó lè jẹ́ nǹkan tí yóò lè sòtúrí ẹ̀ làwọn afáfin máa encourage irú nǹkan báyìí so Ummu Atiyya radiyallahu anha ó jẹ́ ká mọ̀ wípé anabi sallallahu alayhi wa sallam oníkáwẹ̀ fún obìnrin àbọ́kùnrin náà ní ẹ̀mẹ́ta àbí ẹ̀márùn àbí ẹ̀méje tó dá kó jẹ́ wítírù kó jẹ́ ọ́d eléyìí ni tí ó bá súnnà mu ká make sure wípé ẹ̀gbin tá a bá rí lára rẹ̀ àámú kúrò òun náà ni àǹfààní wíwẹ̀ fún yìí then wẹ̀ tá à ń sọ yìí bí ìwẹ̀ janaba náà ni àbí ìwẹ̀ haid ó kàn ṣe pé à ń rí léètì pẹ̀lẹ́ ni tó ṣe rí pé kò lè gé ara àwa ni à ń yí ara rẹ̀ adẹ́gbọ́dọ̀ bó owó rẹ̀ kò ṣe pá jà bí ó so anything tá a bá fẹ́ gbà lára rẹ̀ a máa gbà á pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ in such a way tí in tó jẹ́ owó rẹ̀ òfin ní àtìta títí tí a fi parí wíwẹ̀ yẹn sọ ni wakana ya'muru bi ghasli al-mayyiti thalathan aw khamsan aw akthara bi hasabi ma yara'u al-ghasil anabi sallallahu alaihi wasallam a máa pàṣẹ pé kí wọ́n wẹ̀ fún òkú ní ẹ̀mẹ́ta abẹ́ márùn-ún àbí jù bẹ́ẹ̀ lọ depending lórí bí ẹni tó ń wẹ̀ fún bá ṣe rí so ẹ̀rí tó ń bẹ fún ọ̀rọ̀ tí الإمام ابن قيم الجوزية توصي أونان حديث أم عطية في أموي ويأمر بالكافور في الغطلة الأخيرة أنك في كنفس بويبين وكان لا يقتل الشهيد قتيل المعركة وني النبي صلى الله عليه وسلم كون وفوين تي وبجى شهيد kọtílà al-ma'araka ẹni tó ṣe kí wọ́n pa sójú ogun kí ló fà tàbí sọ pé kọtílà al-ma'araka torí pé aṣọ́adá àwọn tààsọ̀ pé wọ́n kúkú ṣẹ̀yídì ní wọ́n pọ̀ gẹ́gẹ́ bí anábọ̀wà Muhammad sallallahu alaihi wasallam ṣe sọ ẹni tí a ó kúkú náà tó ṣe wípé ilé ń jó ó wá kú sínú rẹ̀ nínú umma anabiwa muhammad sallallahu alaihi wasallam that is ummatul ijaba àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí anabi sallallahu alaihi wasallam ní shahidi ni bẹ́ẹ̀ lẹ́ni tó ṣe yí pé ó kú sínú omi shahidi ni gẹ́gẹ́ bí anábọ̀wà muhammad sallallahu alaihi wasallam ṣe sọ so bákaná ẹni tó ṣe yí pé bóyá ah, àrùn àjàkálẹ̀ kan òun ló pa anábì sallallahu alaihi wasallam ṣahidi ni ẹni tó ṣe ké bóyá ó ní àrùn kan tó ní ṣe pẹ̀lú nú liver problem ló ní ló fi kú ni kidney issue ló ní ló fi kú ni so irú àwọn yẹn náà ni ṣọ̀dá ni wọ́n so ṣahidul ma'araka òun lẹni tó kú sójú ogun ìyẹn ni anabi sallallahu alayhi wa sallam kò kí ń wẹ̀ fún ṣùgbọ́n àwọn èyí tó kú yẹn wọ́n á wẹ̀ fún wọn wọ́n á wẹ̀ fẹ́ni tó ṣe wípé ó kúkú kidney ni ó kúkú liver ni ó kúkú omi tán ẹgbẹ́ jáde ó náà tí iná ò bá tí ìṣàrẹ̀ báṣubàṣu wọ́n á ṣe kí ni wọ́n á wẹ̀ fún gbogbo àwọn yẹn ni àbẹ́ni tó ṣe wípé bóyá nǹkan wó pa ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so wọ́n pẹ̀rú àwọn ilé ní ṣùwádá àti láàdá tó ń bẹ fún àwọn ṣùwádá yóò máa bẹ fún wọn ṣùgbọ́n wọ́n wẹ̀ fún àwọn wọ́n wẹ̀ fún àwọn so ṣùgbọ́n ẹni tó pa sójú ogun anábi sallallahu alayhi wasallam), sallam kò ń wẹ̀ fún irú àwọn tàbákú sójú ogun bẹ́ẹ̀ so gẹ́gẹ́ bí ó ṣe rí lẹ̀ nínú sọ́nà rẹ̀ sọ anábì sallallahu alayhi wa sallam kò ń wẹ̀ fún àwọn tán bá kúkú shahid so ló fi jẹ́ wípé àwọn tí wọ́n kú ní ogun Uhud ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so wọn àwẹ̀ fún wọn so anábi sallallahu alaihi wasallam ó ní kí wọ́n sin wọ́n pẹ̀lú aṣọ wọn àtẹ̀jẹ́ wọn kí wọ́n sì wọ́n bẹ́ kàtí wọ́n bẹ́ ilé ìdí tí a nábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam tí ó paláṣẹ so anábi jẹ́ ká mọ̀ wípé àwọn wọ̀nyẹn tó bá gbé wọn dìde ara wọn yóò máa rùn fún misk àti ìzẹ̀jí ara wọn yẹn yóò mọ̀rùn fún miskini so anábi sallallahu alayhi wa sallam ó ní kí wọ́n má sìn wọn pẹ̀lú kọ́mọ́wẹ̀ fún wọn kan sìn wọn pẹ̀lú aṣọ ara wọn àti ẹ̀jẹ̀ wọn so eléyìí òní tó jẹ́ súnà anábi sallallahu alayhi wa sallam ṣùgbọ́n àwọn tó ṣe yí pé wọ́n fún ní ìdájọ́ ṣùwádà ipé àwọn ní ó gbalada àwọn ṣùwádá so wọ́n wẹ̀ fún àwọn ní tí ó correct nínú tí àwọn afẹ́sìn tí wọ́n gbé yẹ̀wò látara wípé àwọn tánàbí sọ́ọ́lá àtàmìnká mọ́ wẹ̀ fún nìkan òun náà ni àwọn tí wọ́n jẹ́ ṣùwádáwù al-ma'araka àwọn tí wọ́n pa ní ojú ogun so àwọn yìí ni wọn àníwẹ̀ fún so gẹ́gẹ́ bí ó ṣe rinlẹ̀ nínú àwọn tíra ahadith náà wọ́n ni wà kánà yanzu anhum aljuluda والحديد النبي صلى الله عليه وسلم yóò gba àwọn ìntóníṣe pẹ̀lú julud àti hadid àti àwọn kan tó ní ṣe pẹ̀lú nǹkan ìjà tí wọ́n mú dání ìyẹn ni ó gbà lára wọn ṣùgbọ́n aṣọ àti ẹ̀jẹ̀ wọn ويدفنهم في ثيابهم yóò sì wọ́n pẹ̀lú aṣọ wọn ولم يصلي عليهم kò dẹ̀ ní kírun sí wọn lára náà kò ní kírun sí wọn lára so eléyìí òun ló jẹ́ ìṣesí rẹ̀ pé àwọn ṣùwádá wọn à ń sábà kírun sí wọn lára ni wa amara an yuksala al-muhrimu bima'in wa sidrin anabi sallallahu alayhi wa sallam ó paláṣẹ wípé ẹni tó bá wà ní tẹ́tì ihram tó wá jẹ́ pé ọlọ́run ọba bóyá ìhrọ́mù umra ni àbí ìhrọ́mù hajj so ibẹ̀ ló wá jẹ́ pé ọlọ́run ọba tí anẹ́bìsọ́lá àtàmì kan wẹ̀ fún wọn pẹ̀lú omi àti cedr ìyẹn ewé cedr bákan náà wọ́n yóò ká fana fi thawbi ihrami kí wọ́n ti ń pẹ̀lú aṣọ ìhrọ́mù rẹ̀ ìrótóró àti tí ó fi bo ara ní apá ní òkè tó fi gòkè ara àti èyí tí oró májì òun náà ni wọ́n fi tín wọn ní fi ní ìkun sọ eléyìí ó jẹ́ tí anábọ̀wọ̀ Muhammad sallallahu alaihi wasallam tó sọ wà náà an tàtíyébé ṣùgbọ́n ẹni tó wà ní tẹ́tì haramu tó wá jáde láyé anábi kọ yí pé kí wọ́n apply perfume sí ara títí ẹ contrary sí nǹkan tí akàfún alẹ́ kan nípa ẹni tó ń wò sí ní stéètì ihram wàtẹ̀kíyà ti rà sí anábì ní kama borí rẹ̀ náà eléyìí jẹ́ iṣẹ́ anábì wa muhammad sallallahu alaihi wasallam arákùnrin kan ní àtìkò arch arákùnrin yìí ó ṣubú lórí nǹkan ọ̀gùn rẹ̀ ó dẹ̀ kú so anábọ̀wà muhammad sallallahu alayhi wa sallam ó pa àwọn sahaba láṣẹ wípé kí wọ́n sin pẹ̀lú kọwẹ́ ẹ̀kṣẹ̀ló obìnmá in wasidrin wakafinu fi saudage anẹ́sọ̀lá àtàlá ní ẹwẹ̀ fún pẹ̀lú omi àti sidr ẹlẹ̀sìn pẹ̀lú aṣọ rẹ̀ méjèèjì ní wàlá tukhammiru ra'sa ẹ má fi nǹkan borí rẹ̀ fa innahu yub'ath yawm al-qiyamah mulabbiya anabi ni ọlọ́wọ́ ọbọ̀ gbé dìde tó bá rí john gbindi alkiyama lẹ́ni tí ó ń ṣe tẹ́lbíyà bákanáà ó ní wà látọ̀ hannito ẹ má ṣe tàhánítù rẹ̀ ẹ má fi tẹ̀fím sí eléyìí ni tí al-imam ibn الإمام محمد بن عبد الوهاب تي في الصور تي وان صوري ويكي آه ويكي ويدفنهم في ثيابهم وكان ويدفنهم في ثيابهم ولم يصلي عليهم وأمر أن يغسل المحرم بماء وصدر ويكفن في ثوبي إحرامه ونهى أن تطيبه وتكتية رأسه وكان يامر من ولي الميت أن يحسن كفلا النبي صلى الله عليه وسلم أما فلاش البشكوني أمجتو òkúyẹn ipé kí wọ́n ṣe káfánù rẹ̀ dáadáa ìyẹn aṣọ tí wọ́n èèbò ara rẹ̀ bákanáà wọ̀yúká fínà hù filbayaj kó sín pẹ̀lú aṣọ funfun kó sín pẹ̀lú aṣọ funfun gẹ́gẹ́ bí n ta bára wa sọ ní ọ̀sẹ̀ tí ó kọjá anábi sallallahu alaihi ilbasu min siyabikumul bayad fa innahu min khayri siyabikum wa kafinu fi amawtakum ẹ wọ funfun ẹ máa wọ aṣọ funfun òun ló lórí jùnú àwọn aṣọ yìí òun ni the best color ọ̀kàfinú fí àmọ́ òtáàkùn àwọn òkú yìí náà ẹ máa fi aṣọ funfun sí wọn so a ní ilé ìkò kí ń ṣe ọ̀ràn ayàn ṣùgbọ́n tó dáa jùlọ òun ni láti máa wọṣọ funfun láti máa sin àwọn òkú wa náà pẹ̀lú aṣọ funfun ṣùgbọ́n káwò pé bí wọ́n kan pẹ̀lú aṣọ tó jẹ́ kọ́lọ̀ mi eléyìí kò sí nǹkan tí ó burú ń bẹ́ wọ́yẹ́n hàníl mọ̀gálá ti fi kafan anábi sallallahu alaihi wasallam ó kọ̀ fún wa ìmá ṣe àṣejù níbi alkafan àti káfẹ́ máa ra àwọn aṣọ tó wọ́n láti lè máa fẹ́ fi sin òkú sotori náà àwọn sahabar duwanullahi alaihim wọn kì nira wọn lára lórí in tí wọ́n fi sin òkú ni in tó bá wà available wọ́n á lò adẹ́sọ fúnra wa Abubakar radiyallahu anhu ìgbà tó ń rí sáyìn pé ikú ń dé ó sọ fún àwọn ọmọ rẹ̀ wípé kán mú aṣọ ohun kan tí wọ́n fi sin kán fọ kán fi sin àwọn wo pé wáyé tí àwọn ò wá aṣọ tuntun ó ní innal hayya àhákò biljadid ẹni tó ń bẹ láyé òun ló lẹ́tọ̀ọ́ sí nǹkan tuntun so ẹlò yìí tí aṣọ mi tí mo ti ní náà òun ni ẹlò láti lè fi wí mi ti ń bá jáde láyé wàyíra kọ́sùrọ̀ alkafanu ansatir jami'i albadan raptorata tí aṣọ ìyẹn ò bá tó láti lè fi bo gbogbo ara ghatara sahu anábì sallallahu alaihi wasallam yóò borí rẹ̀ wa ja'ala ala rijlayhi shay'an min al-'ushb yóò wá fi koríko yóò fi bobi tó sílẹ̀ nu ẹsẹ̀ rẹ̀ gẹ́gẹ́ bá ṣe ní wọ́n ṣe fún Mus'ab bin Umair radiyallahu anhu so ìṣe tí anábì sallallahu alaihi wasallam eléyìí alimami bin qayyim bákaná alimami muhammad bin abdul wahab wọn mẹ́lẹ̀ e wá láti sọ fún wa wípé al-mughala ìmá fẹ́ ṣe àṣejù káfẹ́ náwó gan lórí ipa fẹ́ sin òkú eléyìí laysa mina sunnati fi shay kò ní kankan ṣe pẹ̀lú sunna sábàwò situation yẹn anábì sallallahu alaihi wasallam ó lè sọ yí pé ìjà àti ẹ̀rẹ́ èèyàn kan nú yín tó lè fún ẹni yìí láṣọ ìyẹn ẹrù ti Mus'ab bin Umair yẹn ṣàárẹ́ ni tó ní sí aṣọ tó lè ṣe kí n tó ìrọ̀bá ọmọ wá tí a lè fi sin ṣùgbọ́n prefer kó ṣe ike nǹkan tí ó ní náà na fi sin so ó prefer rẹ̀ so ló jẹ́ pé tí òkú bá kú wọ́n ní lára nǹkan tá a máa kọ́kọ́ mójútó òníbó la ṣe fẹ́ ṣe tẹ̀jìízi bó la ṣe fẹ́ ṣe kíní káfánù rẹ̀ ayọ̀ kórókóró eléyìí wọn ló pín sí ìdìgbèsè tó jẹ kò ṣe pé nínú nǹkan rẹ̀ nínú dúkìá rẹ̀ náà láti mú láti lè fi sin náà ń tabára tán láwọn volunteer páwọn donate aṣọ kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n tó dáa jù òní kó ṣe wípé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 ìbéèrè ni pé ẹni tí ó tíkì tí àwọn gba donation fún ẹni yẹn padà wá lálàáfíà wọn ná owó tí wọ́n gbà fún yẹn àbí wọn ti ẹ̀ náà tán bó ni wọ́n ṣe ṣe owó tó ṣẹ́kù ṣé wọ́n dá padà fún àwọn tí wọ́n donate ẹni àbí yóò di tẹni tí wọ́n gbà fún náà ó depend lórí àníyàn tán fi gbà àti bó ni wọ́n ṣe present ẹ̀ fún àwọn tí wọ́n gbà lọ́wọ́ wọn so tó wá ṣe wípé wọ́n gbà lọ́wọ́ àwọn èèyàn nípa àwọn fẹ́ fi ṣe nǹkan báyìí báyìí láti lè fi treat ẹni tí ó so iye tán bá ná àti iye tán ná kù wọ́n ní láti announce ẹ̀ fún àwọn tí wọ́n gbà lọ́wọ́ wọn so tó bá ṣe yí pé wọ́n fẹ́ ní káwọn bùn ẹni yẹn ìyẹn ni tó rẹ̀ yẹn kan bùn ní yòókù wọ́n announce fún àwọn èèyàn so that àwọn èèyàn ó lè trust wọn iye báyìí ni agádàjọ iye báyìí lànà ń bẹ iye tó ṣẹ́kù nìyẹn adẹ̀hún òbí akako fún ẹni tí agbowó yìí fún so wọ́n anọ́sù fún àwọn èèyàn so at least kí wọ́n inform wọn so tó wọ́n rẹ̀ wò pé ókè ìtàwọn torí ẹgbà nǹkan yẹn àwọn òpadà ló máa bá wọn lò tán náà so bóyá ó lè tún wúlò fún aláàárẹ̀ mi wọ́n sì ní láti announce fún àwọn tí wọ́n gbà lọ́wọ́ wọn náà owó tá gba báyìí báyìí báyìí ni èèyàn kan náà ní similar problem àbó náà ní problem báyìí àáfẹ́ gbáyọ̀ǹda yín pé kí a lo in tó ṣẹ́kù àbí ká lo owó yẹn fún ẹniyẹn ní ṣókí wọ́n ní láti carry along àwọn tó ṣe wípé wọ́n gbowó lọ́wọ́ wọn eléyìí ó jẹ́ nǹkan tí ó pàtàkì wallahu a'lam. náà ẹni tí àwọn èèyàn pa tán fi ṣe rituals wọ́n padà wá discover àwọn pàtì ẹ̀mí so ṣé wọ́n á wẹ̀ fún part tí wọ́n rí yẹn náà wọ́n á dẹ̀ sín àbí báwo ni bẹ́ẹ̀ ni wọ́n fọ àwọn tán bá rí níbi part yẹn náà so wọ́n dẹ̀ sín wọ́n ni so wallahu a'lam Nígbà ọ̀fọ̀sẹ̀. na ìbéèrè wọn ni pé hadithi tó sọ yí pé ọlọ́mọba subhanahu wa ta'ala so yóò gba ilẹ̀ mú bí ṣimali pẹ̀lú ṣimali rẹ̀ àti hadith tó sọ pé wakilta yàdé yaminun mubaraka ọwọ́ méjèèjì yaminun mubaraka that ọ̀tún ni náà awa tàbá ní shimal lọ́dọ̀ wa a mọ̀ pé ọwọ́ tí a máa fi ń mú ìdọ̀tí kúrò ni a máa fi ń mú ìdọ̀tí kúrò ṣùgbọ́n ta'ala kò ń ṣe irú ọwọ́ báyẹn so ṣìmọ́lù ọlọ́mọba subhanahu wa ta'ala kò ń ṣe nǹkan tá sọ wípé ìdọ̀tí ló wà fún jẹ́ hadithi tó ní yẹmínú mubaraka that is yẹmínú náà ni that is nǹkan alálùbáríkà ni that is ká mọ́ gbọ́yé lọ sí pé ṣìmáàlù tán lò fún ọlọ́run ọba subhanahu wa ta'ala bí ó ṣe rí lọ́dọ̀ títí wa òun náà ni tọ́lọ́run ọba subhanahu wa náà rí so kò jẹ́ bí ẹ jẹ́ so yẹmínú yẹ that is àbíyẹmínú ṣe rí náà ni ṣìmọ́lù ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala náà rí so reconciliation ti àwọn afá súnnà tí wọ́n ṣe lórí ẹni wallahu a'lam náà ṣe ìgbàláyé wà fún ìyá tí ó bí ọmọ ṣùgbọ́n ọmọ yẹn ò dápé so ó dẹ̀ ti wá dàgbà ṣé ìyá rẹ̀ lè máa wẹ̀ fún tó bá ṣe pé níta àgbàlérò pẹ̀lú pé kò dápé òun ni wípé kò lọ́wọ́ tó lè fi wẹ̀ àbí náà kò sí làákàyè fún yìí irú situation bẹ́ẹ̀ ni ìyá ẹ lè yan bóyá ẹ̀gbọ́n rẹ̀ kan àbábúrò rẹ̀ kan tó jọkùnrin tí ó wẹ̀ fún ọtí ẹnìsìn àbí bàbá ó lè mọ bá a ṣerú nǹkan bẹ́ẹ̀ kì í tí máa jẹ́ pé ìyá yẹn ló máa mọ rí áwòrà rẹ̀ ní gbogbo ìgbà ṣùgbọ́n tí ò bá sí àájẹ́kí ni abẹ́ dọ̀rúra ìyẹn necessity bí bàtà sọ pé bóyá èyí rí medical doctor ọkùnrin tí ó treat ọkùnrin tó ṣe pé the only available person tó lè treat ẹ̀ náà ni obìnrin so wallahu a'lam سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته